الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ jímọ̀ nírọ̀lẹ́ báyìí ní mọ́sálásí albasor ní mọ́sálàmbì nílùú ìbàdàn kọ́lọ́n kó ṣe ní okùnfà dáadáa fún wa láyé àtijọ́ gbéǹde alkiyama àwọn àlàyé eléyìí tí a ń ṣe fúnra wa láti inú tíra menahajul mu'min ti àáfàá wa mustapha murad àníyàn náà ni pé ká lè jẹ́ mùmí ní òdodo àtẹni tó ń sọ àtàwa tí à ń gbọ́ ọlọ́run jẹ́ ká kú ní mùmí ní òdodo àpadà sí ibú tí máa ń jẹ́ kí mọ́nì kọ́ bàjẹ́ mọ́yàn la kọ́lọ́mọ́jì ò ṣẹlẹ̀ sí wa la la hawla wala quwwata illa billahi al-aliyyil ibi tí a dúró sí ní ìjókòó tí a ṣe káyìn òun ni ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ ẹbọ là ń sọ lọ a dẹ̀ ṣàlàyé pé ọ̀rọ̀ ẹbọ yìí òun ni tí ó ṣokùnfà kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọná dá iman abada tí wọ́n wọná gbére tí wọ́n wọ iná rá tí wọn ò sì ní jáde mọ́ ní inú ọ̀nà àti ṣàlàyé eléyìí kọjá. Ja kódà àáfàá ní pé ibi tọrọ ẹbọ tó burú dé gbogbo ẹni tó bá ń ṣẹbọ àbí ìwà kan nínú ìwà ẹbọ ọ wà nínú ìwà rẹ̀ irú ẹni látàǹfààrú ṣàfà àtúnṣàfìrì àwọn tí ó sì pẹ̀ tó bá dijọ́ alkiyama ìsìpẹ́ wọn ò ní wúlò fún a gbọ́dọ̀ gbọ́n tá a fà ń sọ yé a rí páwọn kan bẹ tá a ṣàlàyé níjọ́sí a ní wọ́n kọ́ wọ iná lẹ́yìn ìgbà tán bá wọná tán wọ́n wà padà jáde tí wọ́n wọ àlìjánà hadithi Bukhari ń bẹ tó nípa àwọn jahanami yun náà ni wọ́n jahanami yun sẹ́yìn bí ìgbà tí yẹn bá sọ pé mo tẹ̀ wọ́n bọ̀ mo ṣẹ̀ wọ́n rí ṣùgbọ́n rú àwọn yìí wọ́n ti kọ́ wọ jahanama rí kán tó wà àlìjánà sẹ́ra àwọn tí wọ́n padà wà àlìjánà wọn lẹ́bọ lẹ́rù ṣùgbẹ́ni tábìlẹ̀ tú iṣẹ́ rẹ̀ wò tí ṣíríkù béèlè wà ń bẹ̀ wà mọ́tà mùṣíríkàn irú ẹni yẹn wá kú lẹ́lẹ́bọ àáfàá nírú ẹni kò ní jáde nù ná kódà kọjá àfọ onírùngbọ̀n kọjá àfọ oníṣòkòtò súnà ṣòkòtò ẹsẹ fẹ́ńfẹ́ kọ̀kọjá kókósẹ̀ kọjẹ́lẹ̀ àti ń bojú kọjẹ́lẹ̀ àti ń lò jáàbù bọ́yọ́ máa lọ ilé babaláwo bọ́yọ́ lọ máa wọṣẹ́ bọ́yọ́ lọ máa ṣe ọlọ máa ń àbọ̀ lọ máa ń ṣe àwọn nǹkan míì tọjọ́ mọ́ àwọn nǹkan ẹbọ tá a padà sọ díẹ̀ ń bẹ̀ torí pé nínú tírà yìí gan àáfàá sọ oríṣiríṣi àwọn ẹbọ tó pọ̀ a padà sọ díẹ̀ ń bẹ̀ tá a bá ń tẹ̀síwájú àáfàá nírú àwọn èèyàn báyìí ọ̀rọ̀ wọn ọjà sínú náà ni tó jẹ́ pé gbére ni wọ́n ó ṣe nù náà kọ́lọ̀ǹkọlà èmi àti yín yàtọ̀ sí pé wọ́n tún wá ṣe gbére sẹ́ẹ̀pẹ́ gbà míì àwọn tó bá fẹ́ ṣìpẹ̀ pé ọlọ́run ọmọ ń gbààwẹ̀ jẹ́ ọwọ́ àlè ọlọ́run ni kò sí tọ́jọ́ eléyìí ò lè kú ònú iná yóò rà ánú iná láéláé ni torí pé kí ni o ẹbọ ni máa ṣe ẹlẹ́bọ ni ó ti ṣẹbọ rí kọ̀dẹ̀tù bá níbi ẹbọ níbi ẹbọ tó ṣe yẹ irú àwọn eléyìí rẹ̀ wọ́n ó tún wá wọ náà jahannama khalidan fiha lẹ́ni tí ọ̀rọ̀ abẹ́ tí ó sì gbére láyà mútu fíyà wà láyà àyà wọn ò ní jẹ́ tí ọmọ sẹ̀mí wọn ò sì ní kú torí pé téèyàn bá ń sẹ̀mí rọ̀rùn náà jahannama ìtumọ̀ ẹ̀ náà dàbí ìnà ìjọba nàìjíríà tí wọ́n bá ń tàn wá jẹ nínú news àwọn kan lẹ̀ wọn ò náà wà ní EFCC wọ́n wà ní àgọ́ ọlọ́pàá ẹni tán ló lẹ́wọ̀n oúnjẹ tó wù ní jẹ aṣọ tó wù ní wọ̀ lójoojúmọ́ ó ń wo DSTV ó ń ráyè wo fídíò ọ wà lẹ́wọ̀n sẹ́wọ̀n lélẹ́yìn oúnjẹ táwa táwa gbòòrò ni o ní jẹ drinks táwọn ò rí mu lò wọ́n máa ṣe kí ni o ọwọ́ pé kọ̀kẹ́lé free àti jáde wọ́n máa wá tàn wá jẹ pé ẹni ó wà o ẹni ó ń jìyà kan ní irọ́sì ni gbogbo oúnjẹ tó wù ní jẹ ọwọ́ pé kọ̀kẹ́ ni free movement lásìkò tí wọ́n fi ń ṣe drama tí wọ́n ń tara àlú jẹ ọ̀nìkan òun ló kù ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ tíjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama láyàmútù fi á wàlà yàhàyà ẹni yẹn ò ní kú ń bẹ̀ torí pé téèyàn bá ti kú ní ìsìn ẹ bá lu ẹ tó kú kò mọ̀ pé èèyàn ń lu òun kò ní í kú tó fi jẹ́ pé wọ́n á lè máa tọ́ ìyàwó bákan náà wọn ní máa sẹ̀mí ìrọ̀rùn táwa sọ pé kí ni ọ̀run rọgbọ fún wọn ọ̀run ò ní rọgbọ fún wọn láwọn tó bá jẹ́ ẹlẹ́bọ àáfàá nìyẹn nìkan tó kọ́ gan ó ní sẹ́ẹ̀rí wàhálà wà àṣùbá òwú yòdó àfàlẹ́ ìlàdà sẹ́ẹ̀rí àwọn tó bá tún wá jọrú àwọn tá a náà ń ṣẹbọ yìí irú ẹlẹ́bọ àtàwọn tó bá tó dàbí wọn wọ́n máa ṣe àdìpèlé àlékún ìyà wọ́n máa multiply ìyà wọn ni kí ni ìtumọ̀ eléyìí ọlọ́run kọ́ la èmi àti yín bẹ̀ tán bá fún wọn ní kòbókò fifty láàárọ̀ tó jẹ́ pé kòbókò ẹlẹ́nu mẹ́jọ iná fi nà wọ́n láàárọ̀ ìgbà tí ọba ìdọ̀sán kòbókò ẹlẹ́nu twenty ni wọ́n ìnà wọn ẹgbàá fifty òun náà fún láàárọ̀ ó lè jẹ́ gba two hundred ní ọ̀jẹ̀ lọ́sàn-án ó lè jẹ́ pé láàárọ̀ ń bọ̀ fẹ́ jẹun igi ẹlẹ́gùn ṣájárọ́tù zakum bóyá igi ẹlẹ́gùn mẹ́wàá péré wọ́n fún jẹ tó jẹ́ pé bí ó ti jẹ alákọ̀ọ́kọ́ eyín ẹ̀ mẹ́wàá kábọ́ ibi ó ti jẹ lẹ́ẹ̀kejì eyín mi tún kábọ́ wọ́n tó bá dá eyín òun padà pé ta lónìí ibi ó ti jẹ́ ète rẹ̀ tó bẹ́ ibi ó ti jẹ́ àwọn tún gé méjì wọ́n tún dáwọn míì padà fún jẹmọ́ ìgbà tí ọba ìdọ̀sán igi àáfàá ní ọjọ́ tá à ń sọ ìyá ọmọ ìyẹ̀gìṣà umola àdá mìfọ́kìhìm wà mìntàtì àrìjúlìhìm ṣé ẹ ráwọn tá a lẹ́lẹ́bọ ni wọ́n yìí pé wọ́n ó ṣègbére nù ná wọ́n ó sọrí ibú ayérayé àáfàá ní ìyà bò wọ́n dàrú bó o lẹ́sẹ̀ mọ̀ pé ìyà bò wọ́n dàrú mìfọ́kìhìm láti òkè wọn báyìí ìyà ni wà mìntàtì àrìjúlìhìm láti abẹ́ wọn náà kí ni o ìyà ah jẹ́mọ́ ọlọ́mọ bíi kán lọ áǹgì èèyàn sínú ófò búrẹ́dì kán lọ áǹgì ófò búrẹ́dì ilé ayé tó rè tíntínní ni ófò búrẹ́dì o kò sí yà kankan ní ófò búrẹ́dì ayé o kọ̀m̀pútà ìyọ̀run o bíi kán mú ófò búrẹ́dì tó tóbi tó tóbi cocoa house ófò búrẹ́dì tàbí cocoa house ìbàdàn bíi twenty five story building kán wá fìyàn rí bóyá bíi láti ten story building kéèyàn wà láàrin ten to twenty story building kọjá pé story building bíi mẹ́wàá tó wà nísàlẹ̀ iná ló ṣe kíni o lọ ń jáde sí ìyàn bẹ́ẹ̀ òkè iná ní jáde ẹ̀gbẹ́ ọ̀tún iná ní jáde bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ òsì iná iwájú iná ẹ̀yìn iná gbogbo àyè báyìí ìyá ọmọ bò wọ́n dàrú ni sẹ́ẹ̀bù pé gbàgbé téèyàn bá tiẹ̀ tó wá ń jìyà tó bá tó wá rí wípé àwọn pọ̀ ń bẹ́ẹ̀ lómi òní òun nìkan kó òun kú ń jìyà wàlẹ́ ọ̀rọ̀ tiná ò rí bẹ́ẹ̀ wàyẹ̀kúlù dúkú mọ̀ wọ́n ò tó wá máa sọ fáwọn ọmọ náà pé ti yín ta ó ṣe fún yín o ẹ máa tọ́wò ẹ máa jẹ ìyà irú ìyàwó ni ìyà àwọn iṣẹ́ burúkú tẹ́ ẹ ṣe nígbà tẹ́ ẹ wà lé ayé sọ̀rọ̀ pípa mi nìsín téèyàn bá ń jẹ ìyà tán wá sọ pé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀fẹ́ ẹ̀bọ́n oríire ọkàn kì ọlọ́run wọ̀ ara rẹ̀ ó ṣe kí ni o àrò òtún túyàn wọ́n tó wá máa sọ fún wọn pé ìyà díẹ̀ lẹ́ ń jẹun o wàhálà tẹ́ ẹ ṣe lé ayé tẹ́ ẹ máa lọ lé olóògùn tẹ́ ẹ máa lọ bọ òkè ìbàdàn tẹ́ ẹ máa lọ wọṣẹ́ tẹ́ ẹ máa lọ sàṣìyàn tẹ́ ẹ máa lọ ṣe àwọn nǹkan burúkú tẹ́ ẹ máa jẹ àṣejẹ ẹbọ tẹ́ ẹ máa ń gbẹ́bọ sóríta tẹ́ ẹ máa ń wẹ ọṣẹ kan ní kọ̀kọ̀ tẹ́ ẹ máa pọ̀fọ̀ ìyà tẹ́ ń jẹnu o wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ fún wọn àáfàá ni tó bá wá rí bẹ́ẹ̀ ó yẹ ká wá gbọ́ yé fàmọ́ hùwà ṣíríkù kí la wá ń pè ní ṣíríkù yìí tí ó kó rí ibú ó ṣe kí ni o kó tó báyìí fún yàn nùnà kọ́lọ̀kọ́lá wà. wàmọ́ àníwá ìwù ṣíríkù tá à ń sọ yìí pé yóò jẹ́ èèyàn ó sorí ibú ayérayé tí ń ṣe ẹbọ kéèyàn ó múrogún pẹ̀lú ọlọ́run ọ̀nà mélòó ló pín sí. mọ́mọ́dọ̀ hírù kí làwọn nǹkan tá a máa rí àwọn manifestations àwọn nǹkan àmì àwọn nǹkan tó yẹ pé tá a bá ti rí àdìyàn ah wò kíní yìí súnmọ́ ẹbọ mọ̀jẹ̀ ń súnmọ́ kọ́mọ́dọ̀gbọ́n ẹbọ wà má lùfárùkù bẹ̀yìnáwù wà ni bẹ láàrin ṣíríkù àti kúfùrù kéèyàn ọsẹ kéèyàn pẹ̀lú ọlọ́run àti ìkọ́tọ̀ ọlọ́run kúfùrù ìyàtọ̀ ni ń bẹ ń má ń kí la wá ń pè ní kéèyàn jẹ́ múnàfíkì ẹlòmíì lè má ṣẹbọ ṣùgbọ́n múnàfíkì ni olójú ó ṣe Islam díẹ̀ ṣe Christmas díẹ̀ ó ṣe léyà ṣe January one ni olùjáàbù tó ṣe kí ni o tó ṣe nǹkan nígbàtọ̀ sí ìjáàbù ni tó bá rí bẹ́ẹ̀ ní fáàkì náà a gbọ́dọ̀ mọ̀ kí ni ti ń jẹ́ kéèyàn ọmọ sojú èjì kéèyàn ó fi itọ́ funfun sínú kó tún pupa jáde kéèyàn ó ṣe ìsìláàmù díẹ̀ kó tún ṣe kúfúrù díẹ̀ kéèyàn ó ṣe ìsìláàmù díẹ̀ kó ṣe ṣíríkù díẹ̀ kéèyàn ó ṣe ìsìláàmù díẹ̀ kó tún bá àwọn ọ̀tá ìsìláàmù ṣe díẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ má àníwá ù ọ̀nà wo lòun náà pín sí. malikisol alẹ́tì ìdáfà àlàálì muslim káfara kí làwọn nǹkan tó jẹ́ pé tí mùsùlùmí bá ṣe ó lè sọ di kèfèrí gbogbo eléyìí láàfà wa mustapha murad wọn láwọn fẹ́ ṣàlàyé ẹ̀ níwọ̀nba ní abala tá a dé kọ́lọ̀njẹ́ àgbòye àṣírí kùbìlà ṣíṣẹ́ bọ́ sọ́lọ́hún jíjọ́sìn fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run mímórogún pẹ̀lú ọlọ́run àáfàá ní kíní ń jẹ́ bẹ́ẹ̀ ó ní uwa anya tahidal abudu ní dan lilahi yẹ̀dẹ̀ẹ́hù aoyẹ̀rìjúhù aoyàkáfùhù aoyàtàwákálù àlẹ́ aoyẹ̀sálùhù ṣàfáà aoyẹ̀stẹ̀gíìsù bìí aoyẹ̀stẹ̀ínù bìí lọ síbi ìparí tá a fà sọ ẹja máa mú díẹ̀díẹ̀ jẹ́mọ̀ sẹ́láàrin tá a dé yìí mò ń ṣe wáàsí fúnra mi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ yìí a gbọ́dọ̀ sọ́ra fẹ́ bọ́ sẹ́rí bá ti fẹ́ máa tún lọ ní ìsìn tá a bá sọ́ra èèyàn díẹ̀ ni ọ́ lànà ẹbọ èèyàn díẹ̀ kódà láàrin àwa tá a tún là ń lọ wáàsí tó bá fi àlè má wa tá a ń lọ wáàsí ẹbọ tá a tún gbòòrùn ẹbọ nínú ìsẹ̀mí ayé wa ẹni tí ò wáàsí òun ti ṣe kí ni o ó ti ń fẹ́ bọ́ọ̀mù kọ ẹbọ ti dàgún mo ti ń bù lu ògì ẹbọ ó ti di kíni ó ti di iyọ̀ tí ń fi sínú ọbẹ̀ ẹbọ ti daṣọ tí ń wọ̀ ó ti di fìlà ó ti di bàtà tí ń dé torí páwọn ọ̀nà táwọn èèyàn ń gbà aṣẹbọ tí wọ́n fura làáfàá fẹ́ máa yanjú yìí <clears throat> àáfàá ni tá à ń pè lẹ́bọ àbí mímọ́ rogún pẹ̀lú ọlọ́run àbí mímọ́ ṣe nǹkan míì pẹ̀lú ọlọ́run òun náà ni anya takidala abudu ní dan lila kéèyàn lọ mú orogún partner ní dù alábàákẹ́gbẹ́ pẹ̀lú ọlọ́run yẹ̀dẹ̀húhù nǹkan tá a mú pẹ̀lú ọlọ́run yẹn ẹ má ṣe mistake o èèyàn gbà pọ̀ lọ́n bẹ sẹ́rẹ́ àwọn ẹlẹ́bọ ayé ànábì wa Muhammad sasala wọ́n gbà pọ̀ lọ́n bẹ ṣùgbọ́n wọ́n rí sí pé àwọn òòṣà táwọn ń sìn lìyókọ́rì búná ìlà lọ́ọ́yì zulfa wọ́n láwọn nǹkan yìí gbogbo àwọn òkè Ìbàdàn táwọn ti Yorùbá tiwa náà ń sìn àwọn Ọ̀ṣun Òṣogbo pé yọ kẹ̀ sáwọn yọ máa wọn súnmọ́ lọ́ọ̀ ni ẹni bá ti fẹ́ bímọ Ọ̀ṣun Òṣogbo ni kọ́ lọ bọ ẹni tó bá ń ṣe kinní kan kọ́ lọ Òkè Ìbàdàn ẹni bá ṣe kinní kan kọ́ lọ bọ tògìyàn ẹni bá fẹ́ ṣe eléyìí kọ́ lọ sí Iléṣà ẹni bá fẹ́ ṣe eléyìí kọ́ lọ Ìjẹ̀bú. àwọn kèfèrí tá a pè lẹ́lẹ́bọ àáfàá ní pé àṣé ara ń tọ́sọ wọn dẹ́lẹ́bọ kódà kéèyàn jẹ́ lè mọ̀ọ́mọ́ mọ́sálásí kéèyàn jẹ́ mufti gbogbo mùsùlùmí tí àwọn tá a fẹ́ sọ ìbá lọ́dọ̀ ọlọ́run kìí ṣe mùsùlùmí ẹlẹ́bọ ni o sẹ́ẹ̀rí tá a sì gbọ́dọ̀ sọ́ra sí kọ̀rọ̀ wa nìyẹn gbangba la rí ní ìsìn ọlọ́run jẹ́ kọ̀rọ̀ wa ọ̀dà nígbà tá a bá rí yàn pé ah masha allah àwọn sàbí ànábì rè ah irùngbọ̀n ló ń dáyàn lọ́rùn yìí ṣòkòtò ló fò òkè yìí ah mo fẹ́ lẹ́yà ìṣe ó tún bojú ó tún lo glove ó tún wọ sọ́ọ̀tì ìjáàbù ẹ̀ tó fẹ̀ èyí ò rí nǹkan kan láàrẹ̀ ah masha allah ah àwọn sàbí lóbìnrin rè o àwọn ẹni ọlọ́run first class téèyàn ròyìn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run wàhùwà mushrikun wàhíyà mushrika ẹlẹ́bọ ni lọ́dọ̀ ọlọ́run wàláì tí gbogbo ayé bá ń ròyìn ẹ̀pẹ́ ni ọlọ́run ni yọ ọ̀rà náà ni tí gbogbo ayé bá parúgbọ̀ pé ah àwọn sàbẹ̀rẹ̀ o ah eléyìí tó kù òun sàbẹ̀ ah ànàbí ọlọ́run tó lé eléyìí o ah eléyìí tó kù màlẹ́kà lé eléyìí o ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́bọ ni wàláì yọ ọ̀rà náà ìlàsẹ̀ gbọ́dọ̀ máa ṣọ́ra káwọn èèyàn ọmọ máa rò wípé ni ọlọ́run ni wá tó sì jà sí pé kí ni o ṣàìtọ́nù akhras tó jẹ́ pé èṣù èṣù tó burú òun lè yàn kó jẹ́ pé kí ni o èṣù èṣù èṣù ńlá òun ló ń tàn ká sọ́ra àìmọye ìmọ̀sọ̀tàn fún wa nínú àwọn lèmọ́mù tó ti jẹ́lẹ̀ Yorùbá rí ah! àwọn àmọ́mù ńláre àwọn àfáà ńláre tó bá ń ṣe táwọ́sírì gbogbo ayé ní ọmọ mi ẹ̀kẹ́ ní kankan tó sì jà sí pé àfáà yẹn ọ̀sẹ̀ àǹjànú ni àǹjẹ̀nù ni ọmọ gbé nǹkan wá fún ṣùgbọ́n àwọn àǹjẹ̀nù bá tiẹ̀ jẹ́ pé á sọ ọdọ lórí ibú ayérayé ni kí wọ́n ní ọmọ ṣe nǹkan ẹyọ kan náà làwọn fẹ́ lásọ̀dọ̀ tó o bá ti fẹ́ máa kírun sóyé nìsín ọ wà á mú ọwọ́ agbádá lọ́mọ wọ̀ kírun o ọ gbọ́dọ̀ wọ́ sọ mí ẹ̀tọ́ sàgbádá ẹnìkan kan òkú ní mọ̀ ọ wà á tọwọ́ bọnú agbádá ọ máa wá fi nǹkan ọmọkùnrin rẹ ṣe lórí ìrun ọ máa fọ́ra kí ni o nǹkan ọmọkùnrin rẹ léyìí tó pé àlùwàlá rẹ̀ ó ṣe kí ni o yóò ti bàjẹ́ torí yóò mọ̀ fọwọ́ ra kìí ṣe pọ́wọ́ rẹ̀ kò ní yọwọ́ kù mbẹ́ rákà alákọ̀ọ́kọ́ yóò mọ̀ ra tó fi jẹ́ pé mọ́ọ̀sì inú tí ó kì gan spáàmù gan lè máa jáde rẹ̀ lórí ọ ọwọ́ kírun bẹ́ẹ̀ tó kú tán ọmọ náà jẹ làwọn àjẹnú bọ́ ọmọ pé wá ń so nídìí àwọn bàbá rẹ ti ń ẹnu ń rọ̀ bí òwe o àwọn làwọn máa ń gbogbo ẹ̀ fún o ṣé wọn náà fẹ́ káwọn ò ṣe bẹ́ẹ̀ fún ọ ṣùgbọ́n tó o bá fẹ́ bẹ̀ bàbá rẹ tó máa ṣe fáwọn rẹ o ní máa fọwọ́ kan àṣàkáàrí ẹ̀ tó bá ti ń kírun ni o bàbá òun bẹ́ẹ̀ bàbá òun ò nírun tó yẹ kúrò bàbá rẹ ò nírun kankan kò sí kẹsí ọ̀rọ̀ mùsùlùmí bàbá rẹ ṣe mùsùlùmí jẹmọ èèyàn wàá sórí ibu ayérayé torí náà káwọn èèyàn wọn ni ah ẹni ọlọ́run ìwọ gan sì mọ̀ pé ẹni ọlọ́run kí èmi tí mo mọ̀ lọ lé olóògùn èmi tí mo mọ̀ lọ lé olóògùn tí mo lọ mọ̀ wọṣẹ́ èmi tó yẹ pé kí ni o mo lọ́sẹ̀ tí mo máa pọ̀fọ̀ sí mo lè tí mo fi máa wẹ àwọn ọmọ tó jẹ́ pé kí ni o máa kọ́ pọ̀fọ̀ sí mo lè tí máa fi ẹ̀jẹ̀ ẹyẹlé tí máa fi ra mo ní tẹ̀jẹ̀ aláǹgbá ìwọ́gán àmọ́ ọ̀dọ́ ẹ̀mẹ́ pé ah wàláì <laughs> ẹ̀ ṣe mùsùlùmí o àwọn èèyàn kẹrin lókè mùsùlùmí ni mí o mo lè tí máa kọ́ tí máa ti dénú ṣọ́ọ̀bù láàárọ̀ tí máa sáré wí káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin kíní kan ló kọ́ tán pé kíní kan ló ní ẹ̀mọ́ ìrọ̀ wọn bọ̀ gẹ̀rẹ̀rẹ̀ wá sínú ṣọ́ọ̀bù mi ìwọ náà ti àmọ̀mọ̀ pé sáwọn èèyàn tí ì máa bọ̀ ọ́ sáré pa ṣọ́ọ̀bù dé àṣebọ́n ní àfa àti wọ ṣọ́ọ̀bù àwọn sáré bí ara àtà yọkọ̀ pa ṣọ́ọ̀bù dé kọ̀fẹ́ káwọn èèyàn ọmọ kíni o gbogbo àwọn ṣíríkù tí ọkọ̀ ṣe nu ṣọ́ọ̀bù ètí ọkọ̀ fi wọ́n lẹ̀ ètí ọkọ̀ pọfọ rẹ̀ àwọn èèyàn àmọ́ ní mùsùlùmí ni ọ̀ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́bọ ní kọ́lá ìmí àti ẹ̀ jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ àáfàá ní ká lọ mú orogún igbákejì pẹ̀lú ọlọ́run yẹ̀dẹ̀rúhù tọ́já sí pọ̀ ọmọ ènìyàn ó máa ṣe kí ni o yóò máa pe ẹni yẹn ẹni yẹn ni ó máa rádí fún òun ni ó máa jọ́sìn fún òun ni ó máa bẹ̀ tó bá ti níṣòro ó lè jẹ́ pé yóò máa bẹ ọ̀rọ̀ mẹ́la ó lè já sí pé Jésù gan ni ó máa bẹ̀ ó lè já sí pé ṣéwù kan ni ó máa bẹ̀ ó lè já sí wípé òkè ni ó máa bẹ̀ ó lè já sí pé omi ni ó máa bẹ̀ jàmọ́ gbogbo eléyìí àáfàá ní ara kíni o ara ṣíríkù ni bákan náà a ó yẹ̀rì jù wù àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó lè mọ̀jà sí pé yọ́ọ́ mọ bẹ̀ ń gbà mí yọ́ọ́ mọ ara kan oore jàmọ́ ẹ̀já gbọ́ síríkù dáadáa o gbogbo nǹkan téèyàn bá ti ń ran kan oore lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run ó ti mú onígbàkejì ọlọ́run wọ́n ti sọ fún pé tọ́ba ti ń lọ sí ọlọ́mọ ìrajà kánò wọ́n ti wá fún lóńdè kan pé òǹdè ìlọ́mọ sọmọ́kínni o ìdí <clears throat> wọ́n ti fún lóòka kan irú àwọn àfọ́ olórí ibú tán fẹ́ sàwọn èèyàn dẹ́lẹ́bọ tán ànábì láti sàwọn èèyàn dẹ́lẹ́bọ wọ́n pọ̀ ń bẹ̀rẹ̀ nìbàdàn bíi wọn lóje òkà àfáàjíjọ òkè ilé tọ́ba ti ti ọwọ́ òkà àtajà ni bá fi nǹkan sínú oúnjẹ fún ọ tọ́ba ti tọwọ́ bọnú oúnjẹ àwọ̀ ọ̀fọ̀ dànù ọba gbàgbé òkà lé mo ti gbàgbé ọlọ́run ọba mi lé o ó sì fẹ́ jẹun lóde ẹ̀rù sí ìgbà pàṣẹ kí ọgbà pé tóun ka àfa àjíjọ lánàá bíi ṣíríkù rẹ̀ tóun máa ń tì bọ́wọ́ tó bá lọ́wọ́ òun tóun bá á ah, wọ́n lọ́wọ́ kẹ̀ máa gbóná ni á ah, ó ní lóòótọ́ lóòka yẹn ń ṣiṣẹ́ gan o níjọ́ kan tí a lọ sí òde báyìí òde olóṣèlú ni eh, wọ́n wá fẹ́ fóun ní tíì bóun ṣe ti ọwọ́ bọnú tíì báyìí tóun gbé kọ́ọ̀pù báyìí àwọn yẹn kẹ̀ fọ́ dànù ni bóun ṣe ṣe kinní kan báyìí ṣe ni tíì yẹn kẹ̀ ń gbóná ni lọ́wọ́ òun gbóná òun yá ni á ah, á tí òwò òun mu ẹ̀wọ̀ ẹjọ́ wọn lọ mu fi ọ̀tà lásán wọn ò sì mọ̀ pé kí ni o òun kákan ti wà lọ́wọ́ òun ni ṣé àmọ́ pé òka èèyàn ran kan kí ni o ààbò lọ́dọ̀ rẹ̀ ó lè jẹ́ sí pé kí ni o pákó kan ni wọ́n ní pákó yìí tó o bá ti ń lọ gba kọ́ńtíráàtì ọ wàá jẹ́ tó o bá ti jẹ́ báyìí gbogbo ẹni tó bá fẹ́ gbéṣẹ́ fún ọ ìwọ ni wọ́n ṣe kí ni o ìwọ ni wọ́n ò gbéṣẹ́ ń fún <clears throat> ọ wàá fẹ́ lọ bá gọ́vnọ̀ stéètì kan àbí kọmíṣánná àbí mínísítà tó wà ní ìcháàjì kankan ó ti á gbàgbé pákó rẹ̀ sí kíni o ilé pé á ah, ọfẹ wọnú ọ́fíìsì pákó pákó àṣẹ jàmá ọ̀ràn kan pé pákó yẹn ibẹ̀ ní kíni wà o ibẹ̀ làfọ̀ṣẹ wà àfàìjẹ pákó ni pé ẹ ọ̀gá ẹnsẹ ẹrísẹ yẹn èmi náà lẹ́gbẹ̀ẹ́ fún ẹ̀ lè pe fẹ́ lómi èmi náà ní tabakẹ́ àgírísì ni ẹ lọ gbà bẹ́ẹ̀ torí pé ó ti fi nǹkan burúkú bá kíni o ẹnu ó ti á kà pé pákó yẹn ni àṣẹ ní ọ̀jẹ̀ kan bí kọ́ńtíráàtì fóun ṣíríkù ni jẹ́mọ̀ ṣe tàn sọ́yà bí òye gbogbo orú eléyìí làwọn àáfàá wa ń ṣe fáwọn èèyàn lọ́nà wọ́n sọ àwọn èèyàn di ẹlẹ́bọ láì mọ̀ fáwọn sọ wọn di kíni o ẹlẹ́bọ kọ́lọ̀ǹkọ́lá èmi àti yín láti gbọ́dọ̀ gbọ́ ẹ̀sìn wáyé a ó yà káàfù wù àbá tó ní nǹkan kan tá à ń bẹ̀rù lẹ́yìn ọlọ́run ìtọ́ ń bẹ̀rù yẹn pé ah nǹkan báyìí ó tó bẹ̀rù o ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ ẹlòmíì ó lè máa bẹ̀rù pé tóun ọba ti bá wọn bọ òòṣà kan tí wọ́n máa bọ ń fámílì àwọn kò ní dáa fóun àwọn area kan bẹ ní nàìjíríà yìí tọ́já sí pé ọmọ wọn tó bá jẹ́ obìnrin kó tó wọlé ọkọ wọ́n láwọn orò kan tá máa ń ṣe fún wọn wọ́n bìlífù pé ọmọ tí ọba tọ́bẹ̀ eléjóbi tí ọba dédi orò yẹn kò ní rọ́mọ bí tọ́ba ti ẹ̀rí lé ọkọ lọ ìwọ náà wá ti rò ọ wá ń bẹ̀rù orò <laughs> bí ọlọ́run pé à àfà ẹ sàjẹ́ kéèyàn ó ṣe kí ni o à ẹ jẹ́ kéèyàn ó tiẹ̀ lọ bí orò yẹn náà o à àmọ́ tọrọ isik fáàrù tọ́ ọ bá kú sí ìdí orò nǹkan tọ́ ọ bá ti àárò pé òní èkú gan tọ́lọ̀ ọ̀bà jẹ́ ọ̀nà títú bá ń kọ́ jama ọ wá ń bẹ̀rù orò ọ ń bẹ̀rù òkè ọ ń bẹ̀rù omi ọ ń bẹ̀rù ẹyẹ ẹlé kan àbọ̀ ń bẹ̀rù nǹkan kan tí wọ́n sọ fún pé alágbára ni ṣíríkù ni èmi ti rírí nínú àwọn tó jẹ́ mùsùlùmí gidi lóbẹ̀ tó jẹ́ pé àwọn òbí ẹ̀ sọ ìtàn bú fún un pé ńgbà tó wà kékeré àwọn lọ tọrọ ẹ̀ nídìí òòsà ni pé lọ́dọ̀ bàbá kan nílùú kan lọ́sùn state làwọn ti lọ tọrọ ẹ̀ pé wọ́n àdé àwọn dẹ̀ ní pé kó tó di pé yọ̀ wọlé ọkọ àwọn ó mú wa tó wà dúpẹ́ nídìí kíní yẹn ọmọdé tí ń lò jáàbù fúlì jáàbù gidi ọ̀sáàsù kí lóun fẹ́ ṣe à ọ̀rọ̀ rẹ gba sùúrù o ọ̀lọ́ ṣe ṣíríkù o wọ́n ní pé tóun ọ̀bá lọ òun ò ní rọ́kọ ní òun ò sì ní bímọ jẹ́mọ́ wọ́n ṣe dán burúkú sí lóòótọ́ ṣùgbọ́n lọ́n yẹpẹrẹ wọn lónìí tí wọ́n ń sọ̀rọ̀ torí pé ọ̀fẹ́ tọkọ méjì mẹ́ta tí wọ́n ó ti yọjú lé yóò sì dàrú bó ṣe dàrú òní yí òun gan wọ́n sa èṣù wọn ṣe bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ni wọ́n dé ibi pọ̀ dáàrin kan èmi tiẹ̀ náà fẹ́ máa mi pé àwùjọ àti kóhùn tiẹ̀ lọ síbi ìjọ́ kan náà ni kóhùn òkú báyìí wò ní ìsìn brakine kan ọ̀rọ̀ àwọn ti dàrú brakine kan ọ̀rọ̀ ti dà ọwọ́ àbílù pé tó bá wà lọ ọbẹ̀ ní òní jẹ́ kọ́rọ̀ dàrú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàrú gan-an máa sàskáàrù tiẹ̀ lọ nìmọ àwọn nǹkan tọjẹ nǹkan súnà máa ṣe lọ lónìí tí mò ń sọ̀rọ̀ yìí ó ti lọ́kọ wàhálà ó ti bímọ ṣùgbọ́n ojú ẹ̀ rí fìrìfìrì sọ wá rí fìrìfìrì torí òun náà béèyàn bá ti súnmọ́ Ọlọ́run tó ni kódà ẹni tí wọn ọlọ tọrọ ẹ ọlọwẹ lómìn tọjá sí pé kí ni o kèé ṣe pẹlú ọtọrọ ẹ bí kankan kèé ṣe pọ́ọ̀sà kankan tí wọ́n tí ọ̀dẹ̀ tọ́ pé ó ti fẹ́ẹ̀ tọkùnrin fifteen tí ọmọ tó bá ti kù díẹ̀ báyìí yọ́ọ̀bà dàrú yọ́ọ̀bà dàrú ṣíríkù consolation súnmọ́ àwọn àfẹ́ ẹni ọlọ́run kásọ̀lá náà súnà fún ọ ẹni fàlílà làhàmdù àwọn àfáà súnà ọlọ́run ní ó súnmọ́ wọn eléyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ọlọ́run dẹ̀ sàánú ẹ̀ ó ti ní ó ti lọ́kọ ó ti bímọ tí ó gbẹ̀dẹ̀ ti kíni tó jẹ́ rọrùn fàlílà làhàmdù. jama àṣetọ́ba ti lè ṣẹlẹ̀ pé a tún páyà nǹkan kan a mú nǹkan yẹn in addition to Allah àwa ń páyà rẹ̀ bí ọlọ́run ṣíríkù ni bọ́yé èèyàn ni o bọ́yé òkè ni o bóyá àǹjẹ̀nú ni o bóyá ẹranko ni o bóyá àpáta ni o bóyá atẹ́gùn asáǹbẹ̀rù nǹkan yẹn ẹ̀bọ ni tá à ń ṣe yẹn mùsùlùmí ò gbọ́dọ̀ wàá máa bẹ̀rù nǹkan tí ó wàá dàbí ìgbà tí ń bẹ̀rù ọlọ́run a gbọ́dọ̀ ṣọ́ra ṣe kọ́lọ́mọ́ sì wálé lẹ́bọ. àwọn yàtàwá kalù àlè àwọn yàtàwá kalù àlè àbá agbára lé nǹkan yẹn àwọn jàmọ́ olóńdè àwọn jàmọ́ onígbẹ́rẹ́ àwọn jàmọ́ onígbàlẹ̀ àsokẹ́nu ọ̀nà ilé àwọn jàmọ́ oní àdó ibi tán ti dẹ́lẹ́bọ nìyẹn ọlọ́ọ̀kọ́ làwọn ilé yorùbá wàláì nínú àwọn tí ń sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ èyí ó dé mi lójú àwọn àfa àjẹkẹ pàápàá àwọn àfo ńjálàbí kì í sọ àwọn àfẹ́ ẹni ọlọ́run àwọn àfo ńjálàbí ilẹ̀ yorùbá wọ́n ń sọ àwọn èèyàn dolórí ibú wọ́n ń sọ wọ́n dẹ́lẹ́bọ sẹ́ẹ̀rí abala yàtà kálù àlẹ́ yìí islam ọ̀tako àtàwákùlù láàyù náà fi al-akhdha bil-asbab ṣe rí kéèyàn ò léèyàn gbára lọ́lọ́run kò tako kéèyàn ò lo sábàbí ìyàtọ̀ ń bẹ láàrin àwọn nǹkan tó jẹ́ pọ́lọ́ máa ń lò sábàbí lápẹ̀rẹ́ ń sìn mo gbára lé ọlọ́run torí bá ń fọyàn wọ́n lè ní olò paracetamol paracetamol kọ́ mo gbára lé yes or no mo lo paracetamol gẹ́gẹ́ bí kíni o sábàbí ṣé tí mò ń sọ yé ìgbára lé paracetamol wọ́n ní pé tó ẹni báyìí o tí èèyàn bá jẹ oúnjẹ kan o ní bá ń yàgbẹ́ o tó bá lo flagyl àti bóyá rẹ́dà ń yẹlò àbí òun lẹ́mọ̀ pé pé a máa dá ìgbẹ́ o mo bá lò ṣé mo gbára lé flagyl mo lò gẹ́gẹ́ bí kíni o sábàbí ṣé tí mo sọ yàbí òye Islam ò tako sábàbí torí pé in tó wọ̀ lò lónìí tí gbẹ́ rẹ̀ da ẹlòmíràn lọ́la yóò tún máa yàgbẹ́ ni yes or no in tí wọ̀ lò lónìí tó ní fífọ́ rẹ lọ wàhálà ẹlòmíràn lọ wọn ní ẹmọ ẹ bara paracetamol wọ́n tàn dákọ̀ oògùn tó tán lágbára ju kí ni lọ paracetamol lọ ẹnìkan tí kòkòrò múlò tẹ́lẹ̀ lọ ra ampicillin tó ampicillin kọ ampiclox ni wọ́n ní ẹ̀tún ra ampiclox jam ẹ̀tún wọ́n tó fọ́ ọkọ̀ kan jam jam jam wọ́n sá fi wàhálà kan fún un. yàrá ó tó wá lè lò kán ní o ẹ̀mọ́ tó yẹ kó lo printing pẹ̀lú ẹ̀ no ó yẹ kó lo para wọ́n sá kankan kan sábàbí ni tó bá jẹ́ pé nǹkan gan ní sẹ́ni ó yẹ kó mọ iṣẹ́ fún everybody ẹnìkan ló ń ṣe ẹnìkan ó lò kò ní ṣiṣẹ́ islam ọ̀tako al-akhdhu bil asba. káàrò pé nǹkan kan sábàbí ni islam ọ̀tako ṣùgbọ́n ká gbára lé nǹkan kan ṣíríkù irú ẹ̀ ni pé ẹnìkan gbára lóńdè òǹdè sọlélẹ̀ yìí tí n bá ka kùrìsì yù ṣé tí mò ń sọ yé ọlọ́run ló ní kùrìsì yù ọlọ́run ni mo gbára lé ṣùgbọ́n kùrìsì yù máa ń jẹ́ sábàbí kíni o ìsọ islam ọ̀tako ká kùrìsì yù kí n ka kúlú Allahu falak nas ànábì àsàlà fúnra rẹ̀ kà àwọn sàbí àmọ́ kà tó máa fẹ́ sùn àtàwọn occasions mi gbogbo eléyìí Islam ọ̀tako ṣùgbọ́n kí n gbára lé nǹkan kan sẹ́ ṣíríkù ni mo gbára lóńdè mo gbára lé gbẹ́rẹ́ mo gbára lé àṣejẹ irú ẹ̀ ló ń ṣe gba àwọn ọmọ OPC àtàwọn tí ń dàgbòrò wọ́n ti ṣe àwọn nǹkan àjànà fún wọn <clears throat> ọkàn rẹ̀ wá balẹ̀ pé ah pẹ̀lú nǹkan ṣe fóun ìkòsí ó lè ní ẹ máa rọ̀bọ̀n lu òun pé wọ́n ti ṣe àǹjẹ̀nú kan tọ́ra àǹjẹ̀nú kan ti wà lára ẹ̀ tí ó máa ta ìbọn sọnù yá a kíní yẹ ẹsẹ̀ ńjọba di pé kò ṣe tọ́ yẹ kó ṣe fáǹjẹ̀nú àbáǹjẹ̀nú gbàbọ̀dé àbáǹjẹ̀nú náà rí pé àwọn tí wọ́n fẹ́ yìnbọn <laughs> àǹjẹ̀nú tí wọ́n ṣe kíni o ó ju tèmi lọ yọ ọ̀yà gbérọ torí wọ́n ti àwọn tèmi náà ti máa bọ̀ dání àǹjẹ̀nú ti sọ̀rọ̀ àǹtí wọn náà ẹni tó ṣèbọn fáwọn náà ni pé tí a ti fẹ́ yìí ẹ sọ pé kinní kan ló kọtà ń pé kinní kan lónìí pé kinní kan lónìí oráyé mọ oníláyé rẹ mọ òní wo kí owó lẹ̀ páwù kán tó ṣe wọ́n ti pa àwọn àǹjẹ̀nú kan àwọn àǹjẹ̀nú tán pè lágbára ju kíni lọ o tiẹ̀ lọ wọ́n ṣe ayẹta fóun àwọn tó fẹ́ yìnbọn náà àwọn náà ti pe àǹjẹ̀nú pé sórí àǹjẹ̀nú tó fẹ́ tí ò ní jẹ́ ìbọn wá ọba ẹ bá nílé lọ àǹjẹ̀nú méjì wá ṣe kí ni wọ́n pàdé ìkan tiẹ̀ ọ wà level two ìkan wà level twenty level two ọ̀yà aṣá lọ pé àwọn àǹjẹ̀nú eléyìí ṣe kí ni o wọ́n lágbára wọ́n kẹ̀yìn ìbọn ni kéwù ìbọn bàbá ó ní yéé orí òun burú o ibẹ̀ lọ bá lọ́rùn irú ẹ̀ ṣẹlẹ̀ sáwọn ọmọ àwọn union mọ́tò tẹ̀ ń wò yẹn náà wọn ó ti sàwọn nǹkan àjẹnú burúkú fún ọ ọkàn wọn ti á balẹ̀ nígbà táǹjẹ̀ tó tán wá burúkú tí wọ́n lọ tán bá tán wá pàdé ìṣe ọba ṣe kí ni òye ọba dáhùn yọba rò pé àkíní tán ṣe fóun a ó ti gbàbọ̀dé ẹnìkan ti tú àṣírí òun kọ̀mọ̀pá ń jẹ̀nà kan ṣe kí ni o ó jù kan lọ ń tán gbára lé nìyẹn. jẹ́mọ̀ gbogbo ẹni wá ti lè gbára lérú àwọn nǹkan yìí òun náà já àáfàá ni ọjẹ́ lè mọ̀mọ́ ni o ọjẹ́ lè àní o kèé ṣe mùsùlùmí o ẹlẹ́bọ ni kí ni o lónítọ̀hún torí náà ká sọ́ra ká sọ́ra fún gbogbo àwọn nǹkan yìí torí pé àwọn èèyàn ń wá gbára torí pé wọ́n ń wápò torí pé wọ́n ń wá ìsọ̀ wọ́n ń gbára lé nǹkan míì lẹ́yìn ta ni o Allah ẹja sọ́ra ká má bàa délẹ̀ bọ́ ayé ọ̀hún náà wàá torí ẹ̀ dáa fún wọn ọ̀dà tabaláyé ti ẹ̀ dáa fún yàn kẹ́kẹ́ nìtúmọ̀ pé ayé dáa fún yàn bó ṣe wù ká yọ dáa fún ọ tó kọ̀kọ́já àwọn nǹkan tá a fẹ́ sọ yìí kó o gbé ilé gidi kọ́ jẹ oúnjẹ gidi kọ́ wọ aṣọ gidi ìyàwó gidi ọmọ gidi kẹ́ ẹ ní nǹkan ọ̀gùn gidi káwọn ọmọ rẹ ọmọ lọ iléèwé gidi kán mọ tán bá tara wọn ọ̀bá yá kán lọ sútù gidi gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ mọ̀ lùkọ́ máa jẹ́ kí ni o gidigidi gbogbo tó wá pè gidi o wàláì wàhálà tún ni lẹ́gbẹ̀ẹ́ tàlìjẹ́ náà tí n bá analyze ẹ̀fọn ọmọ kí wàhálà tún ni kò sí gidi kankan lé ayé ń bì ilé wo ni ilé gidi ilé tọ́já sí wípé tẹ́ ẹ bá ṣe bọ́gláàrì sílé pé torí pé àwọn olè security kankan níjọ́ tíná bá ṣẹ́ láti yàrá yín tílẹ̀kùn jáàmù tẹ́ ẹ fẹ́ sílẹ̀kùn tẹ́ ẹ rí lẹ́kùn sí ilé tẹ́ ẹ̀kúrú ẹ̀ máa ṣẹlẹ̀ tẹ́gbà tí gbogbo sísítẹ́ẹ̀mù ilé ọ̀bà dàrú bọ́gláàrì ẹ ṣe kí ni o ẹ ti ṣe kò síbi ẹ fẹ́ gbà àwọn ẹ fẹ́ ṣe tí wọ́n bá tiẹ̀ wà lágbára ọlọ́sàn ni orí bì kan fọ́ àwọn ọmọ wọn níbi náà jóni jáde ẹni tọmọ ẹni náà kọ́ máa yanjú sóyè nìsín o ti gbàgbé àwọn ọmọ rẹ sáyé sílé tó dáa náà nù ilé tó yẹ pé náà sẹ́ńbẹ̀ ẹ lọ wọ àwọn ilé tó jóná ń jò ní ẹ lọ wọ àwọn bí ilé mi ṣe dáa tó òjò gbé páànù ẹ lọ àwọn ilé epo tí wọ́n rí àwọn kíní ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ gbogbo ilẹ̀ sáré láàṣì àbádàn àbí last two years ilé epo ti muslim òjògbé ti challenge ìmùgè tó tẹ̀tún yà mí lẹ́nu níbi ọ̀nà challenge kíní máàsì ńlá báyìí tó tóbi ẹ̀rìmọ̀ wàhálẹ̀ atẹ́gùn wù tìdítìdí kí ẹ ṣe kí á ní ilé tó da ilé tó yí tí náà ń jó ilé tó jó ń gbé páànù rẹ̀ lọ ilé tó yẹ pé gáàsì lásán lè jó kí ni gidi ń bi eléyìí ọlọ́run jẹ́ ń jẹ gidi bọ́ọ̀ bá ṣe jẹ oúnjẹ gidi sí bẹ́ẹ̀ lórí ibú rẹ̀ ṣe ń pọ̀ sí i'm telling you bọ́ọ̀ bá ṣe lè jẹ oúnjẹ gidi sí bẹ́ẹ̀ náà ni wàhálà ń pọ̀ ókè ní ìsìn ẹ sọ ìyàtọ̀ ara ìlàjì agolo ṣé bí ó ṣe lọ sálángá lẹni tó jẹ odidi tọ́kì kó lọ sálángá ó rò pọ̀ ń bá dùn nígbà tó o wẹ̀ ní ibi ilé òórùn ilé ò ti lọ pọ̀ nígbà bá tún sọ pé ẹ ti ní hypertension ẹ gbogbo àwọn olówó tẹ̀ ń wò yẹn ẹ bá súnmọ́ wọn gidi tó dùn táwa ń jẹ wọn ò jẹ wọn ò jẹ òróró wọn ò jẹ wọn ò jẹ kan wọn ò jẹ wọ́n wàá yan oríṣiríṣi nǹkan fún wọn kí ni ọ̀wà kù tí wọ́n máa jẹ ẹ̀kọ àwọn nǹkan tí ò gbọ́dọ̀ wúwo pọ̀ jù lára kí bp wọ́n má ṣe kí ni o kọ́ má bàa háì oúnjẹ gidi ọ̀hún dàmà. ok tó bá lọ fẹ́ wọṣọ gidi aṣọ tọ́já sí wípé tó o bá wọṣọ ní ìsìn tó o fẹ́ sọ̀kalẹ̀ tí kinní mọ́tò rárá kọ inú rẹ̀ ó sì máa bàjẹ́ wàhálà inú rẹ̀ ó sì máa tẹ́ pé mi tẹ́ pé mo rárá wọṣọ oní seven hundred ọ̀pá tí kinní naira bí kíní bá ara fa sọ àwọn olówó ya ní ìsìn ẹ̀ẹ́dì tójú rẹ̀ ó change i'm telling you bí nǹkan rẹ bá ṣe ń kiri sí bẹ́ẹ̀ ni wàhálà alẹ́ ayé rẹ ṣe kíní o ni ló ń pọ̀ sí i tí wọ́n sọ pé o lọ hospital gidi èmi tí kẹrò pé ìwẹ́ bá ń já ewé akíntọ́lá àti ọ̀sẹ̀ pò tún kankan bẹ́ẹ̀ tí mo mú pé ibà ni ìwòye owó tí wọ́n mọ̀ ná lórí ẹ̀ ẹ wá máa wò mí o gbogbo wàhálà àti ilé ayé wá rè níjọ́ táwa bá wá ti kú tá a bá wọ àlìjàn náà wàhálà kò sí wàhálà fún wa mọ́ lálìjàn náà àní so lálìjàn náà a ní tutọ́ lálìjàn náà a ní tu kẹlẹ̀bẹ̀ lálìjàn náà a ní tọ̀ lálìjàn náà a ní yàgbẹ́ lálìjàn náà obìnrin ò ní ṣe nǹkan oṣù lálìjàn náà kò sí pàǹ lóyún lálìjàn náà kò sí pàǹ bímọ lálìjàn náà kò sí nira kankan mọ́ ìgbádùn ní twenty four seven sẹ́wà àfàlìjàn náà yẹn wélé ayé inú fi já sí pé gbogbo ẹni tó bá ń ṣẹbọ tó rò páyé dáa fún wàlẹ́ ayé ọ̀dà fún níjọ́ tó bá kú yóò gbàgbé póhùn bá dùn rí láyé torí náà ló fi já sí pé kágbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run àáfàá ní kíni o ṣíríkù ni. àwọn yẹs aluhu ṣàfáà àbá ń bi nǹkan yẹn à ń bi léèrè póun ni ó sì pẹ̀ fún wa àbóun ni ó ṣàánú wa gbogbo ibi tá a bá ti lè ṣe léyìí náà tó pé nǹkan míì tá a mú lẹ́yìn ọlọ́run yẹn òun là ní kó sì pẹ̀ òun là ní kó ṣàánú wa àáfàá nírú nǹkan yẹn náà ṣíríkù ni àwọn yẹ̀sẹ̀ gíìsù bíi àwọn yẹ̀sẹ̀ ìnù bíi àbí nǹkan yẹn òun la rò pé ó lè rọ̀jò fún wa sẹ́rà ní tá a dé yìí ẹ̀yin Yorùbá ẹ̀yin là ń bá sọ̀rọ̀ yìí ẹja gbọ́ àárín yé Yorùbá ní àkìdá àbú kan wọ́n gbà pé àwọn kan lè tìjò àwọn kan sì lè fa òjò léèyàn lórí don't be surprised mo ti wà lẹ́gbẹ̀ẹ́ lecturer tó jẹ́ pé doctor of islamic studies ẹni tó study islamic studies ṣùgbọ́n mi ò bá wọn torí pé ìgbà míì àwọn ọ̀rọ̀ kan bẹ tó bá fẹ́ ágìw ó ti rò pé ẹni tó fẹ́ bá ágìw sẹ́ni tó máa ń ka tírẹ́ẹ̀sì ni ẹlòmíì èka tírẹ́ẹ̀sì kèé ka tírà àkídà kèé ka tírà àdìfì kèé ka tírà táwọn àáfàá súnà kọ kí làwọn tí ọmọ kà àwọn ìwé psychology of Islam àwọn ìwé sociology of Islam àwọn ìtọ́ pé kí ni o kìí ṣèwé táwọn àfẹ́ẹ̀sìn kọ bóyá àwọn researchers kan bóyá àwọn orientalist ó lè jẹ́ pé ìwé tẹ́lómi nǹkan nìyẹn tó fi di pé ó di professor of Islamic studies ó di doctor of Islamic studies ó ń sọ báyìí ó tún fẹ́ ṣàǹpù sí mo ní tá a bá ní á ṣàlàyé ní ìsìn yóò rí sí pé ìwọ tó jẹ́ student ìwọ tó ti dé level báyìí àlàyé wo lọ fẹ́ ṣe jẹ́mi ẹ̀ máa gbá àlàyé o ó mà pẹ̀rẹ̀ ìlú kan wá á ó lọ́dún yẹn báyìí bí kìíní yẹn ìṣẹ̀lẹ̀ nu ó náà sì fa òjò lé ẹni olórí ó ní bò sí kólójò sì rọ̀ láàrin bí ó wà kò sì rọ̀ bòmí mọ́ wá rẹ́rìn pé gbogbo tó ń sọ òní ìsáwà ṣe bá jẹ̀nu wọn lò àní tá a wà yìí tán bá fẹ́ àwọn tó ń lo àǹjẹ̀nu bí mo ṣe ń sọ̀rọ̀ ìní ìṣẹ̀tẹ́ pé èmi nìkan ni wọ́n máa rọ̀jò ní lórí gbogbo yín ó sì máa rò pàrà mi ń tutù ẹ̀yin ò sì ní rójò wà lẹ́ ọ̀rọ̀rùn ẹ̀gbọ́n tí mò ń sọ yé tẹ́lẹ̀ kí bí mo bá ṣe wà yìí ní ìsìn ẹ ní rí kankan ẹnìkan ó sì máa rí pé ah ẹ̀rí ni ó mú bọ́dá ní ó ti fẹ́ ta mí bọ̀n ẹnìkan kò mú bọ́dá ah ó di ẹjọ́ tó lọ́nà ó ti fẹ́ ta òun bọ̀ ẹ ọ̀rọ̀ rò pé ah, ìbọn bí ibò torí pàǹgànù tí wọ́n lò ẹ̀yìn ò lè rí òun náà fẹ́ kó ṣe kí ni o kọ́ máa rí iṣẹ́ àjẹnú ni èyí ẹsẹ̀ tó lè káràjò sáwọn kan lórí kìí ṣe pé rọ̀jò tí ò yẹ́yìn rèé àwọn tó fẹ́ ṣe nǹkan bú yẹn pé lágbájá ń ṣènáwó àdúgbò tó ti ń ṣènáwó afẹ́kẹ́ rọ̀jò bẹ́ẹ̀ kèé ṣe pójò tọlọ́n òjò tọlọ́n àfẹ́ kan máa rọ̀ tí ọ̀rọ̀ ládùúgbò kan tí ó nírọ̀ nìkan ni o ibòmí ṣé o gba èyí wọn àkèrélé ayé tójú ọ máa rọ̀ lápẹrẹnsìn yóò máa rọ̀ lọ́jà àbá nìbàdàn kò sì ní dé mọ̀pò mọ̀pò àtọ́jà bá ṣèlè lẹ́gbẹ̀ẹ́ ara wọn yóò máa rọ̀ mọ̀pò kò sì ní dé kí ni o bẹ̀rẹ̀ gbogbo wa láti réyìn ní ayé òjò ọlọ́run a máa rí bẹ́ẹ̀ yes or no ṣùgbọ́n àwọn tó fẹ́ẹ́ ṣe àǹjẹ̀nú burúkú wọ́n lè rò pé àwọ̀ òjò lébi ìnáwó rẹ̀ lórí kí wọ́n wàá ṣe wọn ó ti wá àwọn àǹjẹ̀nù tán fẹ́ lò àwọn àǹjẹ̀nù lè tó two hundred wọ́n lè tó one thousand kódà wọ́n lè tó twenty thousand yìí tán bá fẹ́ lò ní àwọn àǹjẹ̀nù yẹn gbẹ́ kọ́ ló ń fún àwọn lágbára àwọn lè fi sẹ́pẹ̀ látẹ́gùn àwọn ni wọ́n wà kóra wọn jọ bóyá táǹkì omi bíi two hundred wọ́n ṣe kíni o náà ti lóòdù omi sí wọ́n wá ara ń túlẹ̀ láàrin bí o ṣe kíni o tó o ti ń ṣèǹnáwó wọ́n à ní pé wọ́n rọ̀jò kíni o wọ́n rọ̀jò lé ìnáwó rẹ̀ lórí àwọn àǹjẹ̀nù á máa ṣe bẹ́ẹ̀ wọ́n tó níbi nígbẹ́ àwọn kan lè tìjò tọ́já pé ọlọ́run ọ̀fẹ́ rọ́jò àwọn kan ní ìwọ ọlọ́run wá ń bí ìdákẹ́ ó tó ọba wọn àwa ń ṣènáwó lọ ọ gbọ́dọ̀ rọ̀jò ń bí ọyà lọ́mọ ọ̀rọ̀ sí kíni o àdúgbò òbòmí mùsùlùmí tó bẹ́ẹ̀ lé nígbàgbọ́ nura dáadáa yẹn ẹlẹ́bọ ní lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́n ṣe tàn sọ́yà bí òye sẹ́ẹ̀rẹ́ ni tó lè rọ̀jò òun náà ni ta ni o Allah ta ni rọ̀jò jẹ́mọ́ Allah ẹni tó lè dáwọ́ òjò dùn òun ni ta ni o Allah ọlọ́run dẹ̀ ti yan mọ̀lẹ́kà sí ìjáàjẹ́ kẹ́nìkan wá rò wípé òun tún ní nǹkan kan lẹ́yìn ọlọ́run tọ́jẹ́ pé òun ni ó rọ̀jò fóun àbóhun ló lè dáwọ́ òjò dúró ṣe ìrànlọ́wọ́ fún òun àáfàá ní gbogbo orú eléyìí ńkọ́ o ara nǹkan tó lè sọ̀yàn di ẹlẹ́fà a gbọ́dọ̀ máa ṣe kí ni o a gbọ́dọ̀ gbọ́yé kọjá pé èèyàn á máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan mi lẹ́yìn ọlọ́run fi máa láyà kúndìrú àlẹ́ ìlọ̀lọ̀ àáfààní ẹgbọ́ yé o níbi nǹkan tó já sí wípé kò sẹ́ni tó lágbára àti ṣe àyàfọ́lọ́run àṣetá a bá wá ràn lọ́wọ́ èèyàn níbi téèyàn lè ṣe tọ́lọ́run lè lo èèyàn ní sábàbí èyí ẹ ṣe kí ni o kì í ṣe ṣíríkù ẹ má ṣe àfa àgbọ̀yé lápẹẹrẹ kéèyàn ò lóyún kó finú soyún lẹ́ni tí ń wọ́mọ kó fẹ̀yìn gbọ́mọ pọ̀n iṣẹ́ ta ni jẹ̀mọ́ iṣẹ́ ta ni Allah kẹ́nìkan á ní pé ṣe róhun lọ́kọ olóyún o gbogbo omi tí ọba ti lóyún sí ìwọ lọ́ọ̀bọ̀n bá wọn sùn ni ìwọ lọ́sẹ̀ kó báyà kún sí àtọ̀ ah, ah, àbà àbà kéèyàn iṣẹ́ kéèyàn lóyún èèyàn bímọ iṣẹ́ ọlọ́run ni ṣùgbọ́n àìsàn tó lè fa kóbìn ọmọ lóyún ọlọ́run fáwọn kan ní màá ń pẹ́ kí ni ẹyin tó ń ṣẹlẹ̀ sí ọ ìjú ni ẹyin kan ni ẹyin àtọ̀ṣeré wọ́n sá wa ẹyin ló sàn kàn lọ́kọ rẹ̀ níní àwọn tó já àìsàn tó lè jẹ́ sábàbí ọlọ́run fáwọn èèyàn lóògùn rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni pé kò sí pọ́blẹ́mù kankan ẹnìkan ni pé òun lòun ọ̀sà ń iṣẹ́ ọlọ́run ni kódà tẹ́ni wọ́n bá fún ọ ní nǹkan kan ó ní sórí iṣu lọ́ọ̀lọ́ jẹ ọlọ́ọ̀ jẹ aláǹgbá ni ọlọ jẹ ẹja ní odò ni lọ́ba lóyún lẹ́yìn ìgbà náà wàláì tí ọba jẹ ẹja yóò lóyún ẹ̀gbọ́n tá à ń sọ yé iṣẹ́ ọlọ́run lélẹ́yìn a nídìí káwa lọ́ọ̀dọ̀ ẹ̀dá ìyànmúnú òòlù kò sójó ẹ̀dọ́ ò lè rọ̀jò ta ní ọlọ́jù jẹ́mọ́ ọlọ́run ni ṣé tá à ń sọ yé àbí òye ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé èèyàn lágbára ẹ̀ mo nídìí owó mo fẹ́ yáwó ṣé tí mo sọ yé pé mo nídìí kí ni o just ten million mo wá rò wípé ah, ọlọ́run ọyá fún mi fún mi mo lè ṣàdúà pé wọ ọlọ́run ṣàánú mi mo nídìí owó báyìí ọ̀nà tí gbàjẹ́ rọrùn làákàn mi yes or no kọ̀ wá sí tó burúkú approach àwọn èèyàn pé nǹkan báyìí lọ́mọ ṣẹlẹ̀ ten mo ah, ọ̀dà bàbá yẹn rí two million bẹ́ẹ̀ jẹ́mọ́ ó báwọn ó kún eight million bó tún lọ bẹ́ẹ̀ ọlọ́run ọmọ nǹkan báyìí èyí ẹ ṣe ṣíríkù nínú tán lè ràn mí lọ́wọ́ lé lórí ní kíni o èyí ò túmọ̀ sí pé ìgbára lọ́lọ́run mo ti bẹ lọ́hùn mo wá tún rò páwọn ọmọ ìyá mi tọ́lọ́ ní sábà bí mo ṣe kíni o mo wá tọrọ ìrànlọ́wọ́ yẹn lọ́dọ̀ wọn èyí ò sí tó burú ṣé tí mò ń sọ yé ebi ń pa mí ìrí nǹkan kan tí ì jẹ àbáràbájá kí lẹ ṣe inú ilé yóò ní ráìsì ẹ bá ń gbé ráìsì ẹ̀yọ̀ tó ebi ń pa mí kí á ní àrárá o àáfà ẹ̀ ní í ni ẹ jókòó mọ́sálásí ni ẹ wà máa ka ìsàájà nọ́sùrùlà ẹ máa ka ìsàwákà ọlọ́run tó ebi ń pa mí ni o ọlọ́run ebi ń pa mí ni ọlọ́run lágbára ẹ má ṣe mistake o wàlẹ́ ọlọ́run lágbára ẹ ìwọ kẹ̀ǹbẹ́ lọ́run lásìkò ọlọ́run ebi ń pa mí tí ì jẹ kọjá pásìkò lẹ́nìkan àwọn kákà ìlú máa tráfù pé àfa ẹja tọ̀ mọ́sálásí eléyìí wọ́n sì ti ra búrẹ́dì dání tẹ́lẹ̀ àtàkà àfẹ́ ẹja jẹun ní mọ́sálásí eléyìí òjé wọ́n sì bá wọ́n tí wọ́n ti ra ah, <laughs> ẹ̀yin náà bá ní eré o ah, ẹ ṣeun ah, ọmọ ìyá yín làwọn náà ìwọ náà tẹ́bí sì ti ń pa tẹ́lẹ̀ lọ́ba ní ọ̀dà ìwà jẹ́ àjọ jẹ́ wọ́n ra búrẹ́dì bíi two hundred àwọn mẹ́rin péré náà ń lọ wọ́n sì ra búrẹ́dì two hundred márùn-ún ọlọ́run ti ní kára tiẹ̀ mọ́ kí ni o ti wọn wọ́n ti ra àkàrà bíi five hundred dání àfà wọ́n dẹ̀ ní pure water báyìí kan àfà ẹ̀ jẹ́ ọlọ́run ti níbi láti jẹ́ nù ọ̀rẹ́ wa àwọn ètí ìjẹ́ oníṣòro ẹ̀dínwó ní hundred naira ìwọ ti jẹ́ odidi two hundred ọlọ́run àmọ́ àgbàdo èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìn ọwọ́ tó ká mọ́sálásí bí ọlọ́run ráìsì àtẹ̀wá ní o ráìsì ọlọ́run wàá sèyá nìkan gbé wá bọ́ọ̀nù mọ́sálásí ó tún dọ̀sán ọlọ́run búrẹ́dì àti ọbẹ̀ o ó tún dalẹ̀ àmàlà àti ẹja èkó ní o kò sí tó burú kọ́ ọbẹ̀ náà pọ́lọ́ ó àwọn ọmọ ìyá rẹ ṣe kíni o kò sọ fún wọn tó burú eléyìí ṣíríkù tàbí ká máa bẹ èèyàn póun ni ó ṣerú nǹkan yẹn fún wa kí làáfàá pé o ṣíríkù ni a gbọ́dọ̀ ṣọ́ra níbi gbogbo orú àwọn nǹkan báyìí ẹni tó bẹ́ẹ̀ lè kó sínú ẹ̀ àáfàá ní ọ̀rọ̀ rẹ̀ ó burú tó bá di jẹ́ ọ̀gbìn ìdàkìyàmọ̀ àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ gan nínú tó tún lè sọ ọ̀yàn di ẹlẹ́bọ òun náà ni a ó yàtà á kámú ilé yìí kọjá sí wípé nǹkan míì ta àtúmúlẹ́yìn ọlọ́run yẹ òun láàmú kó dájọ́ lọ bá ṣẹ́rà ní tá a dé àwọn issues pọ̀ bẹ̀ ó dẹ̀ sọ àwọn èèyàn di aláṣejù nú ẹ̀sìn sẹ́rínù Islam ọ̀rọ̀ ìdájọ́ ọ̀rọ̀ òfin mùsùlùmí ò gbọ́dọ̀ yọnú sófin míì tó bá ti yàtọ̀ sófin kùránì àti kíni o àti súnà jẹ́mọ̀sán ẹ̀kọ́ tá à ń sọ yé mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé ah, democracy yẹn wá dáa ju kùránì lọ àbí pé ah, monarchy system lọ wá dáa jù rárá ìlànà ṣẹ̀ríà ní kíni o òun ni lànà tọ́lọ́ àti bí sallallahu alaihi wasallam ṣe n táà sọ yà bí òye ní ìsìn kí nǹkan wá ṣẹlẹ̀ sí mùsùlùmí kánífò ọfẹ́ kọ ìyàwó lẹ̀ ọwá ní òun ọ̀lọ́ ṣẹ̀ríà kóòtù pé ṣẹ̀ríà kóòtù ẹjọ́ tí wọ́n dá òní tóun lọ́rùn tí wọ́n bá lọ kóòtù kọ́kọ́ mọ̀ pò wọ́n kẹ́ni pé àwọn túyìgì yín ká lẹ́yìn rẹ̀ pẹ̀lú ọmọ mẹ́rin ọmọ fún ní four thousand lóṣooṣù so ti yé ní ìsìn ẹjọ́ kí n four thousand náà lára ọmọ kan lóṣù ká tó á lọ́mọ mẹ́rin ẹ bá máa lọ àwọn kóòtù kọ̀ọ̀kan mọ̀ pé èyí àmọ́ rẹ́rìn tí fìlà ọ̀fẹ́ lè jábọ́ pé dèdèrè làwọn adájọ́ eléyìí ní ẹ̀ní láàká ìní níbi ẹ̀ bá lọ́kọ àtìyàwó kọra wọn lẹ̀ ọ̀ràn yẹn sì ni kí bàbá ọmọ ṣètò jẹ́ ẹ̀mú fún ta ni o àwọn ọmọ rẹ̀ ìyàwó tí a bímọ mẹ́rin ẹ láwọn ọmọ wà lọ́dọ̀ rẹ̀ ẹ wá ní kọ́ máa fún wa ní four thousand ní kíni o oṣooṣù ọmọ mẹ́rin sóye kẹjọ four thousand sótọ́ ọmọ kan ná sówó bisikíìtì ní àbòwò pure water sówó súùtì ni àbòwò kíni alimoyib ẹ ra àwọn àdájọ́ wá ní pé òun náà tó ń bá lọ ṣẹ̀ríà kọ̀ ìdájọ́ ṣẹ̀ríà ò ní ṣe kíni o kò ní bóun láàmú wọ́n lè ní pé ọ̀dà áfírẹ́jì kí lóru pọ́ ọmọ kálí máa ná lóṣù iye báyìí ọ̀yá máa fún wọn èyí ó ti pọ̀ jù ṣùgbọ́n kóòtù kọ̀kọ̀kọ̀ wọn kẹ̀lẹ́ wọn máa fún wọn ní kíni o wá wá ta ọ̀sán pẹ̀lú ọmọ kan lóṣù èyí ò tiẹ̀ ní fóun ní kíni o problem ìyá wọn ní ọmọ forí wu kíni o wàhálà rẹ̀ nígbà bá sì yàtọ̀ bá dàgbà òun ọ̀yà gba ọmọ òun ẹ̀ ń bá ti lè yọnu sí ìdájọ́ míì pẹ̀lú nǹkan míì lẹ́yìn ọlọ́run yẹn irú ẹni yẹn rèé ó ti ń túmọ̀ sí pé kí ni o irú ẹni yẹn ẹlẹ́bọ ni. sóyè ní ìsìn ẹni yẹn tó wá rè wáyé sẹ́mídùmí ní ìtẹ̀sírẹ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run yẹn ibẹ̀ ló ti á mú ìdájọ́ òfin òfin bọ́yá ó fẹ́ kírun ni o ó fẹ́ gbàwẹ̀ ni o ó fẹ́ ṣàdúrà ni o ó kọ́lé ni o ó sinmi lọ ilé ọkọ ni o ó ṣe súná ọmọ ni o ó gbogbo tó dé ó ṣe inú nǹkan míì lẹ́yìn ọlọ́run yẹn ló ti wá mú kí ni o àtẹ̀sẹ̀rẹ̀ ibẹ̀ ló ti mú ìlànà òfin ara ṣídùkù lélẹ̀ ṣe láàrin yìí náà káwa náà ṣọ́ra gbogbo àwọn tí lọ́ọ́ máa ń ṣe ọmọ ìyá wa kan náà ṣe bẹ́ẹ̀ ní omi tá a bá sọ̀rọ̀ tó ní ẹyin torí kinní kan ni dèdèrè ní orí rẹ ò pè é ọwọ́ adi mùsùlùmí náà lọ ṣe ọ lọ ṣe márẹ́ẹ̀jì ní rẹ́gísítà wọ́n wá ń bá tọwọ́ bọ̀ pé ìyàwó kan lọ́ọ̀fẹ́ o o ò ní fẹ́ kọjá ìyàwó kan ní òfin wọn o pé ṣùgbọ́n tó o bá ṣe fún nìkan á rí pé tá a bá wo ìlànà tọlọ àti ìlànà àwọn eléṣù ó ní tọ́fẹ́ fi achieve ìlànà tọlọ ọfẹ́ ká yẹ ọ̀dà ìlànà tàwọn eléṣù ọfẹ́ ṣe kí ni o ọfẹ́ báyé jẹ́ ńlọ báyé jẹ́ kí ògbó wa náà ṣe kí ni o tá à ń rí yẹn kọ́lọ́n kójọ kó bá ní tún ẹnì kọ̀ọ̀kan wa náà ṣe. àwọn yẹn bá wùlà àbá ń pa ẹran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run sẹ́ẹ̀rẹ́ lẹ́yìn náà ẹ ń bá ti lè pẹran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run làánà ọlọ́run bá ń bẹ lórí ẹ̀ èpè ẹ bá ní tọ́jú ọmọ yẹn ta ó ń disturb wa torí ọlọ́run ẹ bá ní gbé bóde torí ọlọ́run ẹ bá ní gbé bóde kẹfì lọ tọ́jú ẹ torí tọ́lọ́run ó ń disturb wa a ní ẹgbẹ́ bóde ni àníkẹ́ ẹ máa dúró fún disturb wa ní mọ́sálásí alimoyim ẹni tó bá ń pa ẹran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ṣe ráàrin náà ọ̀rọ̀ tó dojúrú lẹ̀ Yorùbá àwọn èèyàn ń pa ẹran wọ́n ń pa ẹran pé ẹran òròbejì lélẹ́yìí o àwọn èèyàn ń pa ẹran fọ́dún eégún àwọn èèyàn ń pa ẹran fún ọ̀sà fámìlì kódà wọn bẹnu àwọn èèyàn míì pé máa pẹranjọ Friday Friday èyí ẹ ṣe ìlànà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kí ló ń pẹran fún friday friday mo lè decide mo máa ń lọ bí iṣẹ́ ní monday to friday mo máa ń wà ní saturday sunday mo sì máa ń fẹ́ pa ẹran lọ́sọ̀ọ̀sẹ̀ ẹran tá a bá pa ńlá jẹ fún kínní o odidi ọ̀sẹ̀ kan tọ́lọ́ bá bóyàn láṣìírí kéèyàn máa pa ẹran àbádí ẹnu ilé ọ̀fọ̀ kan balẹ̀ ju gbogbo àwọn ẹran burúkú tá à ń jẹ nù gbòòrò yìí lọ tọ́jẹ́ pé kí ni wọn ò fowókọ ọlọ́run pa tó lè máa jẹ́ kẹ́mi wa gbọ́ tó máa ṣe kí ni o kọ́ máa lè sítọ́ ọlọ́run ẹni ọlọ́run bá bò láṣìírí ọba turkey ààyè five thousand tó bá pa níbi sunday àfà tí family rẹ̀ bá pọ̀ jù yóò tó jẹ láàrin kíni o ọ̀sẹ̀ kan i'm telling you i'm telling you tó bá jẹ́ kẹ́kẹ́ five thousand tó lẹ́ran láàgidi irú ètò àfà kan wá gbé fún mi nínú àwọn ọmọ kí wa nínú ramadan wàhálà ìbò sì pa á sì kún turkey yìí lẹ̀ sí kún báyìí mo tún bún àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn tí mo bá àwọn èèyàn bẹ́ẹ̀ kẹjọ́ tèmi yóò fẹ́ lé njọ́ márùn-ún àbíjọ́ mẹ́rin tọ́kì yẹn tóbi débi wípé ah mo lè lẹ́yìn ó ní kò five thousand six thousand lọ́tà àwọn ń tarú ẹ̀ ẹ kí ló kẹ́ ajẹ́ pé kọ̀ wọ́n gan kéèyàn ra eléyìí tó lọ́ bá bóyè ṣùgbọ́n sẹ́yìn tí ọ̀jẹ́ kájọ́ ra thirty five thousand five thousand láàrin oṣù kan ọjẹ́ twenty kíni o salary go to twenty thousand naira síbẹ̀ ló ti ajẹ́ kíni o ló ti jẹ tọ́kì five thousand ẹ ọba máa jẹ tọ́kì nìkan ọmọ fi tọ́kì jẹ tọ́kì sẹ́yìn kí wàhálà dénú nítẹ̀fùmọ̀ ìgbé kọ́lọ̀ ó tọ́ wa ṣe ní ìlú yìí nìyẹn ṣùgbọ́n ọ̀dọ́ ọlọ́ba ní kára rẹ̀ ọ́ká olè ra adìẹ adìẹ one five àbádé ẹ̀ two thousand bíi second lọ́ba ara ń pa nǹkan rẹ pẹ̀lú ọkọ̀ ọlọ́run lọ́ba bóyá jọ́ mẹ́ta lẹ fi jẹ́ jọ́ mẹ́rin ẹ̀ yà rẹ ja ẹ̀ ṣe kí ni o òkú èkó ẹ̀ fi gba létí àbáwọn ẹja kíká èyí ò fọkàn balẹ̀ ju àwọn ẹran tá à ń rà ń gbòòrò tá à mọ̀ bóyá kí ni àdákàrú sínú lọ́ọ̀yà àlè amúlà sanfọ ọkọ̀ ọlọ́run pa àbọ̀n àfi pa àtìsẹ́ pé aládìsí kan tó ní ká ṣe bísímìláì lóòótọ́ ni àdìsí àwa iṣà ń bẹ lórí ẹ̀ gbogbo ọlọ́run pa ìwọ ṣe bísímìláì kó tó jẹ́ ṣùgbọ́n ṣé ìfẹ́ẹ̀tì àìfowókọ ọlọ́run pa yẹn ṣé bísímìlá ìgbéko àbí ògbéko ọ̀pọ̀lọ́ àná kéèyàn jẹ nǹkan tí ò rúdú rárá ó máa ń fọ ẹ̀mí mọ́ kì í sì jẹ́ ó le gbogbo tí ń jẹ́mi le lónìí gan àwọn oúnjẹ àràmọ̀ tá à ń wà ń bó o ṣe jẹ oúnjẹ tó lóró ìbejì lọ́n jẹ tó lọ́n jẹ kérésì gbogbo àwọn oúnjẹ tó rújú àwọn oúnjẹ tó jẹ́ àwọn oúnjẹ sẹ̀mí bìdíà gbogbo ẹ̀ lásán jẹ mọ́ra wọn àwa jẹ gbogbo àwọn oúnjẹ yẹn ọkàn wa wá ṣe kí ni o ó lé sí kọ́lọ́n kójọ kó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe kọjá kí mọ́ni wọ́n máa lékún alimoyim gbogbo ẹni tọ́bẹ̀ ilé ń pa ẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣíríkù ẹ ti mọ̀ kódà kéèyàn pa esin ẹ ti mọ̀ ìtàn tánàbí àṣà là ń sọ fún wa kọjá pé esin lásán esin lọ tẹ́jẹ̀ fi jáde lára ẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣíríkù ni èyí yóò jẹ́ èyí ò ṣe gbére nu ná ká má pa ẹran fún nǹkan míì lẹ́yìn ta ni o Allah bákan náà àbí tó ní pẹ̀lú ọ̀rọ̀ nọ́fìrù ọ̀rọ̀ ká máa jẹ́jẹ́ ká máa ṣàdéhùn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run tí ń bẹ́ẹ̀ lè páàsì ìdánwò yìí màá pa adìẹ fún òòsà àbèjì tí ń bẹ́ẹ̀ lè kọ́lé mi tán lọ́dún yìí màá pa ẹran fókè Ìbàdàn tí ń bẹ́ ilé parí tí ń bẹ́ ilé ra mọ́tò lọ́dún yìí Ọ̀ṣun Òṣogbo wọ́n wọ̀ rí adìẹ mẹ́wàá ní kò fún ọ. gbogbo àwọn tí ń pa ẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣé ẹ ráwọn oníṣe oṣèlú tán ń dàgbòrò rú yìí náà àwọn náà tó sàwọn èèyàn dàwọn tí ń pẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣé n táà ń sọ yé ìtọ́ bá ní í ṣe pẹ̀lú pàǹtàjẹ̀ ẹlẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ fún ta ni o fọ́lọ́ nìkan ṣoṣo ká ṣọ́ra ká sì mọ́ ṣàdéhùn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run èèyàn lè ṣàdéhùn fọlọ́run ìwọ ọlọ́run tó bá sọ báyìí fún mi màá ṣe báyìí ṣé ẹ tó wá rí ká ṣe nádùrù fọlọ́run gan ànábì sallallahu alaihi wasallam ọwọ́ wa ní sọ̀rọ̀ ànábì wọ́ọ̀nù wa gan pé ká sọ̀rọ̀ à ń bẹ̀ torí gbà míì téèyàn bá ní problem kò sí tó ní ṣe níjẹ́jẹ́ o níjọ́ tí ọlọ́run bá wá gbàdúrà rẹ àti fulfill ẹ̀ ó ṣe kí ni o ó máa nira ọlọ́run èdè ẹ̀ sahun a máa ń fi ìjẹ́jẹ́ gba nǹkan lọ́wọ́ ọ̀hún ni sóyè nìsín a fi ń gba nǹkan mínàlì bàkìl lọ́dọ̀ ẹ̀tọ́ bá jáun wallahu laysa bàkìlà ọlọ́run yìí dẹ̀ ṣe kí ni o ọlọ́run yìí sáhun tọ́lá mo ti rí a ti rí lùwà ìtàn ẹ̀ pé ẹnìkan gbàrà rẹ̀ ọ̀yá ó ní wọ ọlọ́run kó wọn sì làlàáfíà padà ìgbà tára rẹ̀ ọ̀yá màmá yẹn máa ń ṣe la ilaha illallah kó wọn sáti ẹ̀kú tó wọn bá kú wọn sákùlẹ̀ tó ṣe la ilaha illallah ọwọ́ à ń ṣe tí ò dín níbi seventy thousand lójoojúmọ́ la ilaha illallah nítorí pé kò kú òun yàrá máa ní òde súná ọmọ kò lè lọ ní ìwọ ọlọ́run kárò wọn yá òun ọmọ ṣe láì láì láti one two thousand fún ọ ọlọ́run bá gbàdúrà yà ara àyà bá yá ìyá ọba ni kẹ́ mo fẹ́ lọ ọmọ mi lókè odò mo fẹ́ lọ ọ̀dọ̀ ya kíní tán lọ́mọ rẹ̀ bímọ mo fẹ́ lọ bí ilẹ̀ fámìlì wa ìyá ọba kọba rí twenty dédé bíi seventy ọba lẹ́yìn àáfàá tó òun ti ṣe òun ti dáná òun ti jẹ́jẹ́ pé ńgbà táró òun oorun gan wà lọ títí orun tó ń sùn lójúmọ́ ẹgbẹ́ wákàtí márùn-ún ọwọ́ àròkè tára bá ni ó ṣe kí o pé ìwọ ọlọ́run wàhálà ìtọ́ mi tèmi náà bá di lọ ojúmọ́ ní ìmọ̀ gbà àwẹ̀ <laughs> ìmọ̀ àwẹ̀ mẹ́jọ lọ́sẹ̀ ni ó tún kọjá méje nígbà ọ̀rẹ́ dolówó tán àáfà láàárọ̀ tó dé torí àwọn drinks tí ó mu ló ti wà ní ó ti wà ní kúlà tí tó tutù mẹrẹmẹrẹ àwọn ẹran tí ọmọ jajẹ gan ni pé ọmọ ọbàdàn sí kánò lásán ó ní ẹran tí wọn wá ní ah, àfa wàlá kọfẹ rọyìn lọrùn máa wo a gbọdọ ti ní pé màmá bàrẹ mẹ́jọ lọ́sẹ̀ o kó o lájẹ abẹ ṣe báyìí ní ìsìn torí pé ńgbà tó wà lólóòsì tó bá ti rí gàrí àtàlápà gbígbẹ ó fi jẹ sàárì tó bá dalẹ̀ tọ́lọ́ bá ní orí ẹ̀kọ́ àti sapala ó fi sínú sísítẹ́ẹ̀mù ẹ̀wà change tọ́lọ́ bá gbèyàn dáwọn levels kan kìí ṣe takaburu kìí ṣe arrogance àwọn nǹkan kó change lóṣèmí ayé rẹ̀ ẹ̀tẹ́ pé ní ìsìn irú àtẹ́gbà tá àti ìníyàwó kò sóúnjẹ tí ìlé fi jẹ sàárì láyé èmi bó ṣe wáyé wàláì gààrí tó tutù mẹ́mẹ́ tutù alápà tutù àkà tutù àti mọ́ jẹ sàárì wàláì tí nǹkan kan ò sì ní í ṣe wá bí mo ṣe wáyé ní ìsìn kódà kéèyàn ò gbé gààrí kóńgò ọgọ́rùn-ún lẹ̀ kó gbé àkàrà kóńgò two hundred lẹ̀ tó jẹ́ tutù ìlé jẹ sàárì èmi kọ́ ìyànnígbàwẹ̀ ni ilé fóúnjẹ bí mo ṣe wà ilé fóúnjẹ jùsù jẹ ilé fi gba àwẹ̀ ọkàn orí mi ti lè sùn sísẹ́mù mi ọ̀ dàrú ni ẹ a sì fi jẹ sàárì jọ́tà àti ìrìyàwó torí pé jọ́nà ta ni ọ̀dà náà jẹ gbígbóná fún wa ta ni ọ̀bà wa wọ́ ọmọ ọbẹ̀ a bá ti ra gàárì tá a ti wa ṣúgà alẹ̀ tá a ti ra àkàrà kan látàlẹ́ àyà yìí náà sọ àkàrà tútù láì mú kí ni o gàárì tútù tọ́ba dì sí ìfitọ́rù tọ́lọ́mọba ní ká rí búrẹ́dì àtàkà jẹ àbá arẹ́kọ̀ọ́ àtàkàrà à ń ṣe ìfitọ́rù lọ́nu sẹ́mi lọ́wọ́ ní kí n fi ẹ̀kọ́ tútù àbí gàárì tútù gbàwẹ̀ ní ìsìn kèé ṣe ṣe kíni ṣe kíni o o ti change kọ́ wọ́n sáré pé wọ́n lọ kódà tí n bá tó fẹ́yàwó gan tán gààrí tútù mọ́ tó fi gbà wẹ̀ ni ìjọ tó ń ṣàdéhùn máa sọ ṣe pé àdéhùn tó ń ṣe ṣé wàá lè mú ṣe tọ́lọ́n bá ṣe kíni o tó bá gbàdúrà rẹ tán ìwọ ọlọ́run àti n bá ti wá kọ́lé tèmi náà kọ́lé láyé mi mo ṣàdéhùn fún ọ mọ́sálásí ní ìmọ̀ sùn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ níjọ́ tí èkó lé tọ́jẹ́ stúdẹ̀ǹtì ní kámpọ́ọ̀sì nígbà wà ní University of Ìlọrin mọ́sálásí la máa ń sùn kódà a tún ní mosquite ID card wàhálà a tún ṣe ID card fúnra wa <laughs> inú wa máa tó dùn pé tá a fi máa dára wa mọ̀ tọ́lá àwọn kan wa máa ń jí nǹkan wa àti al ID card mosquite ID card wàhálà a tún fowó gbà tìmátì á sùn tìmátì á fura pé àáfà where is your ID card ẹni tí èbá sara wa àṣírí òtítù èwo lẹ́ ń pè bẹ́ẹ̀ yes your most scatter id card àyà àwọn security ẹ wá bá ní àfáì ẹ wá bá ní kí ló ṣẹlẹ̀ sí ẹyin kìíní kan ṣe ẹ ẹ bá fẹ́ sùn àwà ní ọlọ́rí wẹ́fíà kan fún ní kíni òfíìsì tó id card àmọ̀ pé àjòjì ni wọ́ ìjọ mélòó lọ fẹ́ sùn lọ́dọ̀ wa táàbẹ̀ lè rí nǹkan wa ọ̀daràn inú wa tó ń dùn kọ́ wá ìwọ ọlọ́ wà láìtọ́ bá kọ́lé fèmí náà ibi tí inú mi ó tún dòde yìí mọ̀ sọ̀rọ̀ jọ́ ní kíni o mọ́sálásí ó fìgbà tí òun sunú ẹ̀fọn tẹ́ẹ̀fọn ẹ̀jọ̀ tó ti mú òun la nígbà tóun náà ti akọ́lé tó ti ní mosquito net tó ti ní generator tí ó tàn ó ti ní kíní tí ó fìnnú ilé ọwọ́ ní ah, ọlọ́wà kí n sọ́sọ́ láti ìjọ kẹgbọ́n òṣèré kíní o kò rọrùn mọ́ ọlọ́run forí jẹ̀mí ìjọ tí ń sàdéhùn ó rò pé yọ rọrùn bẹ́ẹ̀ ká sọ́ra ṣùgbọ́n tá a bá jẹ̀jẹ̀ fọ́lọ́run kò sí tó burú bí eléyàn ká a dẹ̀ mọ̀ṣẹ́ ṣùgbọ́n ká wá máa jẹ́jẹ̀ fọ́ọ̀sà ká máa jẹ́jẹ́ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run bàbá ńlá ṣírùkù tí ò rújú òun leléyìí ká sọ̀ra fún gbogbo orú eléyìí inshàlá a máa tẹ̀síwájú láti bí tó bá di ọjọ́ Jímọ̀ tí ó ń bọ̀ abẹ ọlọ́run ọba àlekè ọlá gbogbo nǹkan tí ọ̀jẹ̀ ká jẹ ẹlẹ́bọ kọ́lọ́nkọ́ la èmi àti yín bẹ̀ o kó ṣe wá ní mùsùlùmí òdodo dé ọ̀dọ̀ rẹ̀ ọlá aláhàúlà wàlá kùwátá ilà abilà ìlàlẹ́ ìlà àti sọmárìlì ni pé ẹbọ nǹkan bú lọ́wọ́ nǹkan bú ni o nínú táwọn èèyàn wa ò sì là ń bẹ̀ nílẹ̀ Yorùbá ni kódà kọ́lọ̀ wọn la èmi àti yín náà ni o torí pàtà bá ń bá lọ ẹbọ lè débi ọ̀rọ̀ o ó lè débi àwọn àṣesí mi o ká sọ́ra o ọlọ́run mọ̀ sí alẹ́ lẹ́bọ o ìwà ní mùsùlùmí òdodo jẹ́ ká lè máa wùwà mùsùlùmí kọ́ wá sọ́wọ́ alọ́mọ àdínẹ́kọ́ mọ̀ sí alọ́mọ náà ọlá aláhùlà wàlà kú wátá illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta